إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لسنته إلى يوم الدين وبعد فيا عباد الله اتقوا الله سبحانه وتعالى فإن تقوى الله عز وجل هو أن يجعل العبد بينه وبين عذاب الله وقاية واعلموا أن ربكم سبحانه وتعالى قد أوصى الأولين والآخرين بتقواه يقول الله سبحانه وتعالى ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله فيا عباد الله لقد حثت شريعة الإسلام على القيم الحميدة والأخلاق الفاضلة من شتى جوانب الحياة فإنها دعت إلى قيم فردية وقيم أسرية وقيم اجتماعية وأخرى قيم دولية هذه يا عباد الله شريعتنا الغراء التي تدعو إلى كل فضيلة وتحذر عن كل فضيلة وأين دين وشريعة الذين يجعلون في دين الله عز وجل يقول الله سبحانه وتعالى ما فرطنا في الكتاب من شيء ويا عباد الله فلناخذ هذه القيم واحدا تلو أخرى أولا القيم الفردية منها أولا الاجتناب سوء الظن يقول الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعد الظن إثم ويقول سبحانه عندما يأمر عباده أن يجتنبوا هذا الظن الذي لا يزيدهم إلا الشر عند الله سبحانه وتعالى وإن الله سبحانه وتعالى حذرهم كل الحذر من سوء الظن لأنه يجري إلى الويل والوبال ولا يخفى ما يجره سوء الظن من وبال على الفرد ثانيا إخلاص السرائر يقول الله تعالى وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة وقال جل من قائل قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له ويظهر أثر إخلاص السريرة في حياة الفرد ومتى ما ومدى ما يصلحه ذلك من سلوكه وأخلاقه ثالثا الاستقامة وقد تحدثنا في الجمعة الماضية عن الاستقامة قال الله تعالى فاستقيموا فاستقيموا إليه واستغفروه وويل للمشركين وقال الله سبحانه وتعالى فاستقم كما أمرك ومن تاب معك ولا تطغوا وهذه القيمة الواضحة الأثر في السلوك الجاد للفرد وتكوين شخصية البعيدة عن الانحراف رابعا الاعتدال قال الله تعالى والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما وقال عز من قائل ولا تجعل يدك مقبولة إلى عنقك ولا تبسطها كل البسط وتقعد ملوما محسورا والاعتدال الفردي تابع أو نابع من وسطية الأمة التي أشار الله سبحانه وتعالى إليها بقوله وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا ثالثا التنافس في الخير قال الله سبحانه وتعالى وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين وقال سبحانه وتعالى وفي ذلك فليتنافس المتنافسون وقال سبحانه لمثل هذا فليعمل العاملون ولا شك أن التنافس في الخير باعث على تحريم النفس وتقويمها لما يرى الفرد أن من مثل أو من مثل عليا يحاول مجاراتها والسير على جذورها ثالثا الثبات والصبر قال الله تعالى يا أيها الذين آمنوا إذا لقيتم الذي إذا لقيتم فئة فاثبتوا واذكروا الله كثيرا لعلكم تفلحون وقال تعالى واصبر وما صبرك إلا بالله وفي صبر الفرد وثباته على مبادئه ما يقوي إرادته ويستلزم عزيمته سابعا الرأفة والرقة والتواضع قال الله تعالى وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وقال تعالى ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك ولا يخفى ما تؤدي إليه الغيظة والكبر من فساد النفس وتأديها على الإسلام ثامنا الصدق قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى ولو صدقوا الله لكان خيرا لهم والمؤمن لا يكون كذابا أبدا فالصدق أساس كل فضيلة تابعا طهارة النفس قال تعالى قد أفلح من زكاها وقد خاب من دساها وقال سبحانه وتعالى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم ولا يستقيم سلوك الفرد إلا إذا نبع من قلب سليم طاهر عاشرا العمل الصالح قال تعالى إليه يسعد الكلم الطيب والعمل الصالح يرفعه وقال سبحانه والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر فالأعمال الصالحات مراقاة للعبد إلى رضوان الله سبحانه وتعالى وجنته الحادية عشرة العفة والانتشام وغض البصر قال تعالى وقل للمؤمنين يغض وقل للمؤمنين يغضن من أبصارهن ويحفظن فروجهن قال تعالى وقل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم وقال عند القائل وليستعفف الذين لا يجدون نكاحا حتى يغنيهم الله من فضله وهي وهي نعم الوقاية من وساوس الشيطان ومزالقته وكيده وشهوته ثانية عشر حطم الغيظ قال الله تعالى والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين وكظم الغيظ يؤدي إلى طهارة النفس وسلامة الصدر ثانيا من هذه القيم القيم البصرية القيم البصرية تندرج تحتها ما يأتي أولا الإصلاح قال سبحانه وتعالى وإن امرأة خافت من بعدها نشوزا أو انعراضا فلا جناح عليهما أن يصلحا بينهما صلحا والصلح خير وأحضرت الأنفس الشح وقال تعالى وإن تصلحوا وتتقوا فإن الله كان غفورا رحيما ثانيا بر الوالدين يقول الله سبحانه وتعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال جل من قائل ووصينا الإنسان بوالديه حسنا ثالثا تربية الأولاد قال الله تعالى والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء وقال تعالى ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رابعا الزوجية سكن ومودة ورحمة قال الله تعالى ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون خامسا المساواة في الحقوق والواجبات قال الله تعالى ولا ولهن مثل الذي عليهن بالمعروف سادسا المعاشرة بالمعروف قال تعالى وعاشروهن بالمعروف وإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا ọpẹ́ ti fún Ọlọ́run ọba ọba tí ọpẹ́ tọ́ sí lórí ìdẹ̀rẹ̀ orí tó ṣe fún wa Ọlọ́run ọba náà ni ọba tí ọpẹ́ yẹ lórí àwọn àánú rẹ̀ àti àwọn ìyẹrẹ tó sì lè wà lórí ìkẹ́ Ọlọ́run àti ìkẹ́ rẹ̀ fọmọ abọọsì ti Ọlọ́run àníwá Muhammad sallallahu alaihi wasallam Ọlọ́run bá kí anabi náà tàwọn aládé rẹ̀ àti àwọn sọhábà rẹ̀ tí olùtẹ̀lé náà rẹ̀ pẹ̀lú dáadáa tó ti sílẹ̀ fún wa tí ó fi lọ́jọ́ àlùfíà gbogbo àtàjẹ òsì Ọlọ́run ìbẹ̀rù ọlọ́wọ́n bá dọwọ́ wa ní òru àti ní kọ̀rọ̀ wa àti ní gbangba wa àti ní ọ̀sán wa ká máa páyọ̀ ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá torí pé ìpáyọ̀ ọlọ́wọ́n ọba òun náà ní ọgbà òde sọ tí ọmọ làyìn tí ọmọ sọ́yàn kó o níbi gbogbo ti jẹmọ́ ìyá náà ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá pẹ̀lú kéèyàn máa ṣe gbogbo tọ́lọ́wọ́n bá fẹ́ kéèyàn sì jìnnà sí gbogbo tọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá òfẹ́ gbogbo àti àjẹmúsìn ọlọ́run ìpayọ̀ ọlọ́wọ́n ọba ìní àkọsílẹ̀ rẹ̀ tọ́lọ́wọ́n sọ fáwọn náà wípé kábẹ́rù wọn ọlọ́run bá ti ọlá rẹ̀ bẹ̀rù lọ. àwọn tá a jẹ́rú sí ọlọ́run ẹ jẹ́ àlọ́ mọ̀ pé sẹ̀rí islam sẹ̀rí àtó dára ni sẹ̀rí àtó pé òfin ẹ̀sìn tó pé dáadáa ni kò ní ẹja bákanú gbogbo tọ́gbọ́ kò sí nínú sẹ̀rí ọlọ́run ọba ìlẹ́gbẹ̀ẹ́ alátọ́lá òfin rán àdẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam sẹ̀rí àyè ó ti pè wá lọ síbi àwọn ìṣesí tó dára ó pè wá lọ síbi ìwà tó gún régé tó ti pẹ́ lọ́wọ́ ọba ìrèké ọlá ń fẹ́ yóò mú kí ìlú kó lè dára bí àwọn ènìyàn kó lè dára ṣẹ̀rí àpé wa lọ síbẹ̀ ní gbogbo àwọn agbègbè ìṣẹ̀mí ayé pátá dáadáa ju ṣẹ̀rí Islam ó pè wa lọ síbi ìwà tá a máa lò láwọn nìkan tí ó jẹ́ ìwà ara wa tá a máa lò láti lè báwọn èèyàn lò gẹ́gẹ́ bí ṣẹ̀rí àti pè wa lọ síbi àwọn ìwà tọ́tọ́tọ́ yẹ ká ní láàárín mọ̀lẹ́bí tá a máa lò nù mọ̀lẹ́bí tí mọ̀lẹ́bí ó fi dára bẹ́ẹ̀ náà ni ṣẹ̀rí Islam ó tún pè wa lọ síbi ìwà tá a máa lò láti máa bá àwọn èèyàn ní ìlò tí wọn kì í ṣe mọ̀lẹ́bí wa gẹ́gẹ́ bó ti jẹ́ pẹ́ṣẹ́ Islam ó tún pè wá lọ síbi omi ètò ṣe pé ìwà rere tá a máa lò tá a fi máa bá orílẹ̀-èdè wa ṣe táwọn tí wọ́n sì ń darí orílẹ̀-èdè náà tí wọ́n máa lò tí ìgbésẹ̀ ayé wọn tí ó fi rọrùn fún àwọn tó ṣe yí pé wọ́n ń darí táwọn tí wọ́n sì ń darí náà ni wọ́n fi máa gbádùn àwọn tó sì gbé ń darí wọn. gbogbo àtàjẹ́rù sí ọlọ́run ṣẹ̀rí ọlọ́run ọba lélẹ́yìí ṣẹ̀rí àtọ́ kangakanga ṣẹ̀rí àtọ́ déédéé òfin ẹ̀sìn ọlọ́run tó dúró déédéé onípè wa lọ síbi gbogbo àwọn nǹkan wọ̀nyí èyí tó ṣe pé gbogbo tọ́jẹ́wà àbọ̀lá ìwà rere òun náà ní pé wá sí ó sì lé wa jìnnà wọ́n wá ní sọ́ra kúrò níbi gbogbo ìwà burúkú tí ọ̀dà tọ́lọ́wọ́n bá ìlẹ̀kẹ́ ọlọ́ọ̀fẹ́ ẹ̀sìn ọlọ́wọ́n bá lélẹ́ yìí o ìlànà òfin ẹ̀sìn Ànábì sallallahu alaihi wasallam ti lélẹ́ gbogbo ìwọ náà tó ń bẹnu àtẹ́lu òfin ẹ̀sìn ọlọ́wọ́n bá ìlẹ̀kẹ́ ọlá dákújá rí ẹ̀sìn rẹ jáàsì rí ìlànà òfin ẹ̀sìn rẹ báwo ló ti dáa tó tí ó fi dáa tó ṣẹ̀rí Islam báwo ló ti dáa tó tí ó tún wá fi dáa ju sẹ̀rí ìsìláàmù tí ọlọ́run fi láàánú ìsọ̀lọ́m lọ. torí pé lọ́pọ̀lọpọ̀ nínú àwùjọ lónìí oríṣiríṣi àwọn ìwà tí kìí ṣe ìwà mùsùlùmí láwọn ìwà àwọn ẹ̀hànnà tí wọ́n jẹ́ ti àwọn kèfèrí ńlọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ aláìgbàgbọ́ òun náà ni wọ́n ń ṣe àfihàn ilẹ̀ lọ bá àwọn tá a jẹ́ mùsùlùmí. kò sì sí nǹkan méjì tó ń fàájú wípé wọ́n fẹ́ pé ìkórìíra ẹ̀sìn ọlọ́run ọba ìlékè ọlá sínú ọkàn àwọn èèyàn pàápàá jùlọ ní àdáyẹrí tó tún kojú hàn dáadáa. wọ́n tún wá máa ṣe àfihàn àwọn ìwà tí ọ̀dà lọ bá gbogbo ẹni tó dúró ti súnà nẹ́bí sọ̀sọ́là ẹni tó dúró ti lànà nẹ́bí dáadáa tó ṣe fóun náà ní iṣẹ́ oore fáwọn èèyàn tó sì jẹ́ aláàánú lórí àwọn èèyàn dáadáa wọ́n máa lọ tàbíjà àwọn ìwà tí ọ̀dà wọ́n lè yan bú ni wọ́n onípàǹlé ni wọ́n wọ́n lágídí ọkàn wọ́n ètè ríba wọ́n ètè ẹsẹ̀ rere wọ́n dà lúrú wọ́n bàlújẹ́ wọ́n sunlé wọ́n sun ọ̀nà gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe ń gbọ́ lórí rédíò tó ṣe pé àwọn kan tó ṣe pé wọ́n ń rú gbólóhùn yẹn nínú ìlú tó ṣe kéde àtẹnìkọ̀ọ̀kan wá tá ajẹ́pẹ́ àbùkátà ká máa ṣàlàyé fún wa ìjẹ́ sí islam gbé wa tí wọn náà bá ní tiẹ̀ díẹ̀ sí ìdí ẹ̀ gbé wa kan wá ṣàlàyé ẹ̀ fún wa pẹ̀lú àwọn ìlànà tó mọ́ gángan ní islam ṣe ń ṣàlàyé ẹ̀ yìí wọn wá gbé tiẹ̀ náà síta ẹ̀sìn islam lọ́mọ ṣe gbé yọ síta o adúpẹ́ bọ́nà ọba tó náà ṣe wá ní mùsùlùmí ṣe báwọn ẹ̀sìn kan lọ́jọ́ pé táwọn ẹni rẹ̀ bá ṣe tí wọ́n bá kú ó tún bàjẹ́ lẹ́yìn wọn kò sí bọ́ńbá ó ṣe kú òní bá fẹ́ jẹ́ ṣùgbọ́n islam béèyàn bá ṣe islam láṣekú láṣe làsọ́dọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ẹnìkan kan ò lè ba ìsìláàmù ẹnìkan kan jẹ́ so eléyìí fi yé wa pé ẹ̀sìn wa tá ń ṣe yìí ẹ̀sìn tó lálàáfíà ẹ̀sìn tó dáa ni èyí sẹ́sìn ẹbọ ẹ̀sìn dáadáa ni ẹ̀sìn tí ó pè yẹn lọ síbi ìdọ̀tí ni tiwa kò sọ fún wa pé tá a bá fẹ́ràn káwa mú orí wa níbi eyín wa ká lọ fi dì ní ọrùn mú gẹ́gẹ́ báwọn ti mú orí adìẹ tó ti mú orí ẹyẹ báyìí yóò fọwọ́ yóò lẹ́ẹ̀kan náà subhanallah abẹ́ni tó ṣe pé yóò mú odi yẹyẹ báyìí tó bá ti ń sọ sínú odó báyìí yóò fi ọmọ odó tẹ̀lé ni. tí ẹ̀sì tó dáa nìyẹn sẹ́sì ti ń gbèyàn lọ síbi ìwà rere nìyẹn ẹ̀sì tí ọ̀la àánú dá bà lójú. tàbẹ́ lómi tó bá mú odidi olóko báyìí yóò ti jẹ́ kí ìsàkùn kòkó gbóná yóò sì sọ sínú ìsàkùn gbóná yóò sì fọmọ dídé mọ́bẹ̀. subhanallah ẹ̀sìn wa rèé o wá gbọ́ ẹ̀sìn tiwa dáadáa ẹ̀sìn tí wọ́n lọ sórí rédíò tó ń lọ bàjẹ́ na òkú lójú ó nítorí pé ọ máa gbèrò ati bẹ̀sí ọlọ́wọ́n bá jẹ́ wàyà àbọ̀lọ́ ìlà ayé ti mọ̀ nùrọ̀ ọlọ́wọ́n bá ìlékè ọlọ́kọ̀ àti bá ìmọ́lẹ̀ ẹ̀sìn rẹ̀ ni ọlọ́ni yuriduna ni ó fi ti ònú ma wọ́n máa ní gbogbo agbègbè ní gbogbo ọ̀nà láti pa ìmọ́lẹ̀ ọlọ́wọ́n bá ìlékè ọlá nuri tòtórí di eléyìí abùkátà ká máa ṣàlàyé kí ni àwọn ìwà tó fi ẹ̀sìn ọlọ́run gan ti ẹ̀ gbé kalẹ̀ tó ní ká fi bára wa lò láwọn fúnra ara wa láwọn mọ̀lẹ́bí wa láwọn oríṣiríṣi àwọn ìwà tó ti kó fi ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá tó gbé wa àwọn ìwà wọ̀nyí nínú ẹ̀sìn wa lọ́wọ́ o àní ìwọ náà wá fi hàn wá ìtì bá bẹ nínú ẹ̀sìn tiẹ̀ tó fi láàánú ọmọ ẹ̀dẹ́ ènìyàn lójú jẹ́ káwa ní oṣù kìíní òjá rí torí pé ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ sọ fún anabi sallallahu alayhi wa sallam wípé máa fọ rọ́pò náà fi kìtàbí mi ṣe yìí ọlọ́run ní kò sí ní tààtọ̀ ní ìdájọ́ ní òfin ní ìlànà nínú alukur'an ìtẹ̀rí àwa tá a jẹ́ mùsùlùmí tíra tọ́lá wọn fún wa ní ńlá ni o wàláhì ìlànà rere ni tí gbèsè ayé ọmọ ni ó fi dáa bákan náà tí ayé wa tí ó fi rọrùn láti fi lọ́ọ́ bá ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá pẹ̀lú dáadáa pẹ̀lú rọrùn ẹ̀rí wa máa mú àwọn ìwà òun náà ni alqiyamul fardiyya àwọn ìwà àdáni tó fi ẹ̀sìn ọba ìlẹ́kẹ̀ ọlá tó fẹ́ ká ní tá a bá ní tá a bá lò pẹ̀lú ẹlòmíì ìṣe ni ìgbésí ayé ọmọnìyàn láàrin wọ́n ni yọ̀ọ̀dà alákọ̀ọ́kọ́ ìṣúná tó ọ̀gbọ́n kéèyàn ọmọ jìnnà sí àbábú ìmọ̀dábàbú lọ́dọ̀ ṣe ìtọ́nù ti máa wáyé yóò máa wáyé nínú ọkàn rẹ sí ẹnìkan tó ti ẹni dáadáa nípa ṣe nǹkan aburú báyìí fún kò fẹ́ràn rẹ̀ ṣètọ́nù ni ọmọ gbé àwọn àbá aburú bẹ́ẹ̀ wa nítorí pọ́ba tó dá wa òun lọ́ba tó mọ̀ wa òun náà lọ́dá ṣètọ́nù ọmọ tí ṣètọ́nù lè ṣe ọmọ tí ò lè ṣe ọmọ tí ó wá wa ọmọ tí ò lè gbé wá sínú ọkàn wa ọlọ́run ọba wá wá ní sọ̀rọ̀ nípa apá ìsọ̀ra o mo tàbí ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yà ni pẹ̀lú gbogbo àwọn yòókù rẹ̀ náà ó àwọn ọmọ ni sí àbámọ́dá ọ̀pọ̀lọpọ̀ àbámọ́dá ń gbà ní lọ́pọ̀lọpọ̀ ọlọ́wọ́n ní ẹsẹ̀ ike nígbà tí wọ́n rí ọmọ rẹ̀ kan ọ̀pọ̀lọ̀ sáré ní àbá burú kan ti pé kò sí bọ̀ wọn sáré ṣe ó ti ṣe nǹkan tó ní balẹ̀rù o ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ a rí pé nǹkan aburú ni máa ń gbé wa ló jẹ́ pé pamọ́ o nínú àwọn ewu tó pọ̀ àwọn ewu tó pọ̀ èyí tó ṣe yí pé àbámọ́dá tí máa ń fà wá sínú àwùjọ èsì kékeré nítorí bọ́lọ́wọ́n ọba tí ọlá ga jùlọ ọba tó dá wa ó ti mọ gbogbo àwọn nǹkan wọ̀nyí síwájú lọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá ń kí wa nílọ̀ yìí pé fún torí pé bá dábàá sẹ́nìkan padà yá tí ò rí bẹ́ẹ̀ mọ́ ẹni adábàá bú síta àti sọ̀rọ̀ rẹ̀ láburú fáwọn ǹjẹ́ ìfẹ́ tún lè padà mọ́ tí yóò rọrùn ká sì bá ara wa lò lọ́nà tó gbàdá. eléyìí bí bá ń bẹ láàrin oníkálukú wa náà ẹ dákun ẹ jẹ́ ká lọ jìnnà ẹ á lọ ṣọ́ra láti máa dábàá bú táwọn èèyàn pàápàá jùlọ gbogbo àwọn tó ti pé wọ́n ń dábàá bú sí Islam gbogbo àbá tí wọ́n ń dá yẹn ọrùn wọn ni wọ́n padà sí insha Allah subhanahu wa ta'ala torí kí ẹ̀sìn ọlọ́wọ́n bá táwọn mùsùlùmí wọ́n mọ́ wọ́n ti kọ́ pápọ́tẹ̀ kó níbi gbogbo àwọn abábú tó sì pé wọ́n dá nípa mùsùlùmí pé mùsùlùmí tóró bá ti tẹ́lẹ̀ wọ́n ní mùsùlùmí yóò máa pa àwọn èèyàn lọ wọ́n sì máa sun dúkìá àwọn èèyàn wọ́n máa ba wọ́n máa ba dúkìá àwọn èèyàn wọ́n máa bàjẹ́ káàkiri ṣùgbọ́n òfin ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá òfin ìrìnlẹ̀ fún wa pé ẹni tó jẹ́ mùsùlùmí òdodo ó jìnnà sí àbámọ̀dá nítorí pé àbá lọ́pọ̀lọpọ̀ aburú ni máa ń gbé wa ẹlẹ́ẹ̀kejì nínú tọ́lọ́run wa sí nínú àwọn ìwà tó dára ni ikhlas nínú àwọn nǹkan tí ọlọ́run ọba ìlẹ́kẹ́ láti pè wá lákèésí nínú alukur'ani karim ọláyà tó gbajúmọ̀ táwọn olùmọ́mọ́ ń ké dáadáa yẹn nínú suratul bayyina ọlọ́run ni wọ́n pa wọ́n láti ẹ̀ka kan bí kò máa sin ọlọ́run ọba lẹ́ni tó wọ́n ìjọsìn kọlọ̀ ìwọ̀n lẹ́ẹ̀mọ̀ rí tí wọ́n máa bọ́ sókè tí wọ́n máa bọ́ sódò tí wọ́n máa bọ́ sórí rédíò wọ́n máa pera wọn ní orúkọ kan tí ìsìláàmù bọ́ pábọ́sẹ̀ kúrò nínú rẹ̀ láti fi bọ orúkọ ìsìláàmù yìí. ṣe mọ̀ pé gẹ́gẹ́ bá a ṣe ń sọ nígbà tó tàn publicize orúkọ rẹ̀ sórí pépà ó ní aláàjì ṣẹ́gun fàdáàbí subhanallah ṣẹ́gun ṣe ń di mùsùlùmí tó fi dà láàjì ṣé irú ẹni bẹ́ẹ̀ lè lọ mọ́kà tó gbọ́ ọlọ́run ọba ìlẹ́jọ́ ọmọ ìní hàn ara wọn náà ni ara wọn ni wọ́n ní orúkọ pé wọ́n lo orúkọ mùsùlùmí láti fẹ́ fi bà ìmẹ̀jì mùsùlùmí jẹ́ ṣùgbọ́n àwa ń sọ àti ní ẹ máa sọ wípé tọ́ba jẹ́ pọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀ ni ẹ ti sọ ẹni tó sọ bó pọ orúkọ dà ọlọ́run ń kọ́ ọlọ́run bá gbé torí pé mùsùlùmí ẹni dáadáa jẹ́ mùsùlùmí ní láyé kò ní máa sá kíjokíjo tẹlẹ́bọ yóò sì máa sóbà ìsìláàmù tọ́lọ́wọ́n ọba ìlú kẹlá fi sínú rẹ̀ ni. ọlọ́run ní wọn ọ̀pá wọn ọ̀pá wá láti ẹ̀ka kankan ju pé ká máa sin ọlọ́run lẹ́ni tá a sàfọ̀ máa jọ sí fọ́lọ̀ ní ẹ̀bá sàfọ̀ máa jọ sẹlẹ̀ fọ́lọ̀ kò ní lọ bá aláìgbàgbọ́ tí wọ́n lọ máa bá aláìgbàgbọ́ ṣe àwọn ni wọ́n máa ti lẹ́yìn lórí ẹ̀rí tó jẹ́ mùsùlùmí aburú ńlá ni. ọlọ́run ọba ìlú kẹlá kó sì máa bákan náà ọlọ́run bá tí ọlá rẹ̀ gàdú lọ sọ nípa níbi wa ìwọ̀n ọdún àdìsọ́lá tòṣìlá wípé máa sọ fún ọ pé dáadáa bí irun mi àti ìfẹ́ràn mi àti ààyè mi àti ikú mi gbogbo ẹ̀tọ́ ọlọ́run ọba ìrìkì ọlá ti kò sóró fún ọlọ́run ọba náà mi sì ní mórogún kàkà pẹ̀lú ọlọ́run ọba ọlá rẹ̀ gàdú lọ eléyìí ni tó pa mí láṣẹ èmi ti jẹ́ àkọ́kọ́ nínú àwọn tó gbàgbà pa ìmọ̀ ṣàfọ̀mọ́ pọ̀rọ̀ wa yọ́ọ́ máa hàn lọ́pọ̀lọpọ̀ nínú ìgbà torí pé yóò máa tún ọ̀pọ̀lọpọ̀ ìwà rẹ̀ àti ìṣe rẹ̀ yóò máa tún ṣe lọ́pọ̀lọpọ̀ torí pé ntí ọ̀fẹ́ káwọn èèyàn ká mọ́ òun lọ́wọ́ ní kọ̀rọ̀ kò ní lè ṣe ìtọ́ ń fẹ́ kí wọ́n máa rí lọ́wọ́ ní gbangba òun náà ni yóò máa ṣe ní kọ̀rọ̀ tó torí di eléyìí ẹ jẹ́ ká tún kọ̀rọ̀ wa ẹ ká tún ṣe ẹlẹ́ẹ̀kẹta òun náà ni dúró déédéé nínú ẹ̀sìn ọlọ́run a ti sọ eléyìí ní jùmọ̀ àtòrí kọjá lọ jùmọ̀ ìjẹjọ a ti sọ̀rọ̀ lórí ká dúró déédéé di ẹ̀sìn ọlọ́run bó ṣe lágbára tó àti bó ṣe pàtàkì tó tá a bá dúró déédéé òun yóò fún wa láǹfààní kí ìfọ̀kànbalẹ̀ ìfàyàbalẹ̀ oore dáadáa kó lè o kó lè wọnú gbèsè ayé wa ọlọ́run sọ fáwọn ẹ̀sán sọ́nà wípé fàṣẹ́kìmù ilé ẹdúró ti òfin ẹ̀sìn ọlọ́run ẹdúró ti ọba ìlẹ́kẹ́ ọlá dáadáa ọba ní aláforíjì ìlú ṣèké ní èpè ní ọmọ jẹ gbogbo pátá ò lè pé bí ọwà tí wá sọ wá ti ọlá gàdúrà tó sọ gẹ́gẹ́ bí ọlọ́run ọba ìrèké ọlá ti pọ́ látẹ̀ àtàwọn tó ṣe yí pé wọ́n bá ronú kùwàdà pẹ̀lú rẹ̀ mọ́ ṣe ìgbẹ́rù gbọ́n rí o wà lẹ́yìn tó ṣe pé wà ní ẹni tí ó dùn ó déédéé bọ́lọ́run ọba ìrèké fẹ́ ti pàdé láti ìwà ilé yìí náà ọmọ orí pa rẹ̀ náà máa hàn púpọ̀ nínú ìgbésí ayé ọmọ nìyẹn gidi tó jẹ́ yóò máa fún irú ẹni bẹ́ẹ̀ ní ìjẹ́ ọmọ nìyàn èyí tó ṣe pé yóò jìnnà sí gbogbo nǹkan tí máa ń mú yàn fífò lórí dáadáa ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni kéèyàn ọmọ máa ṣàtẹ́jù kéèyàn ọmọ sì máa ṣe àtẹ̀tò èyí kéèyàn wà ní ìwọ̀ntúnwọ̀nsì èyí tó ṣe bọ́lá wọn bá tí ọlá rẹ̀ ga jùlọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ló ti ròyìn àwọn olùgbàgbọ́ òdodo pẹ̀lú títí nígbà tó náà bá ròyìn àwọn olùgbàgbọ́ òdodo ní Suratul Furqan ọlọ́ńlá wọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo nínú ròyìn wọn làwọn tó ṣe é gbé tí wọ́n bá fẹ́ ná owó wọn ò ní nánáfà wọn ò sì ní yahun láàrin méjèèjì ni wọ́n wà torí pé ìnáfà àtàhun ìròyìn méjèèjì èébú lọ́jẹ́ nínú òfin ẹ̀sìn ọba ìlẹ́kẹ̀ ọlá ṣùgbọ́n àwọn olùgbàgbọ́ ní ni wọn ò ní jẹ́ni tí ó nánáfà wọn ò sì ara wọn wọ́n máa náwó ní ọba ìlẹ́kẹ̀ ọlá ti fẹ́

tọba ti bẹ́ẹ̀ ọlọ́ni pàtàkùrúdà màdùmá màṣúrọ̀ ọ padà jẹ́ ní èébú ẹni tí ó kábàámà lórí tó ti fi ha tí n bá ti mánéjì owó ìtumọ̀ rárá nù bọ́lọ̀ ti fẹ́ ni bóyá ìbá ti rí báyìí yọ padà jẹ́ ẹni tí ó di tí ó di ẹni tí ó mọ̀ kábàámà á rí pé níbi ilé náà bọ́ọ̀lù ti ẹ̀jọ́ lọ́wọ́ bá ti ń pè wá síbi ìwà káwà ní ìwọ̀ntúnwọ̀nsì níbi gbogbo àwọn ìdè wa ìwà kan ni tó ṣe yí pé òun náà jáde lára wàsàn sí ìyà àárín gbùngbùn àárín gbogbo tó fi ẹ̀sìn ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ọ́lá fi wá sí tọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ọ́lá ń sọ nínú suratul Baqara ìgbé wọ́kẹ̀dẹ́ àlìkẹ́dẹ́ ja'alnakum ummatan wasatan ọlọ́ni báyìí la gbé kalẹ̀ ní ìjọ tó wà ní ìwọ̀ntúnwọ̀nsì litakunu shuhada'a 'ala an kẹ́lẹ́ bá a máa jẹ́ olùjẹ́rìí lórí àwọn èèyàn wa yakuna a ní pé ìwọ̀túnwọ̀sì nínú tí ń bẹ lára wa ìwọ̀túnwọ̀sì dà gẹ́gẹ́ bí okun sokoto tàbí bẹ́ẹ̀sì tó fi sokoto rẹ tó o pánútọ wá fún okun sokoto tó ọ̀sẹ̀sẹ̀ wá rẹ lẹ̀ ọ̀dájú kò lè gbádùn o lè gbádùn tó o wá rankùn tó o ra ta okun sokoto rẹ o tún hẹ́ lọ́wọ́ apadà dá ìkú padà pé ọjà rẹ bẹ́ẹ̀ náà ni rẹ tó ọba wá láti ihò ihò tó parí ọwá rẹ fi sí ihò tó parí tọ́ béèrè láti bí ìdílé twenty three twenty four tọ́ bá tẹ̀ ní débẹ̀ yìí ló ti dé sínú gbèsè ayé yìí tí a bá ní ìsọjú ìdí máa ṣe ni rán gbogbo ogun mi èyí wàá sí òótọ́ bẹ̀rẹ̀ wá tán sàárù náà ni ṣùgbọ́n téèyàn bá rọra fi kúnlẹ̀ bó ti wà tọ́ wá rọra mú ihò tó lọ́ra fún ma lọ́ba kojókòó rẹ̀ á rí i pé yọ ọ̀rọ̀ wá lọ́rùn láti ṣe gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe ìwọ̀ntúnwọ̀nsì nínú òfin ẹ̀sìn ọlọ́run kí n tá a lè fi wé fún wa nínú ìgbésí ayé wa bí ilé kókó ṣe rí lára àti kéèyàn dẹ́jú bó ṣe rí nínú ìgbésí ayé nù tábà jẹnu ẹ̀sìn á wà ní pé ewu ti ń gbẹ́ńbẹ̀ ọ́ lágbára téèyàn ọ̀bá wà ní ìwọ̀ntúnwọ̀nsì gbogbo ìmọ̀ sálápá ń tètè inú gbogbo dáadáa náà gbogbo tẹ́ olóore yálà iṣẹ́ tá a ṣe sọ́dọ̀ ọlọ́run ọba ní iṣẹ́ tó jẹ́ ìjọsìn gangan pàápàá lójúlówó ìjọsìn bí à ń gbáwẹ̀ bí à ń kírun àti àwọn iṣẹ́ olóore míì tọ́lọ́run ọba fẹ́ ká ṣe tàbí bẹ́ẹ̀ pẹ́ iṣẹ́ tí ó ti ẹ̀ wúlò fáwọn èèyàn náà ni nígbàgbájá yìí ní máa sọ́mọ̀ sànú àwọn ọmọ òrùka ó ní ẹ máa yára yára lọ síbi àforíjì lọ́dọ̀ ẹlẹ́dàá yìí àti àlìjánà tó ṣe pé ìbú rẹ̀ ọ̀fẹ́ ní sánmà àtìlẹ̀ ìtọ́lọ́wọ́n bá ilé kí ọlá ti palẹ́ ṣe kalẹ̀ fún gbogbo àwọn olùkáyọ̀ ọlọ́run ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ gàdúrà sọ pé nítorí ìdí eléyìí kí gbogbo ẹni tó bá fẹ́ sálápá ń tètè lọ síbi iṣẹ́ olóore ọyà tètè múra sí ìṣe àpá ń tètè rẹ̀ bákan náà ọlọ́run tún nítorí ìdí eléyìí kí gbogbo ẹni tó bá fẹ́ tẹ̀rẹ̀ ọyà tètè jára má tẹ̀rẹ̀ ìmọ̀ sálápá ń tètè ìmọ̀ fẹsẹ̀ wọn tẹ̀ ń bí iṣẹ́ olóore òun náà ní ipa tó kó tó pọ̀ tí ní í ṣe pẹ̀lú tuntun ìwà ọmọ ẹ̀dẹ́ ènìyàn ṣe pàápàá jùlọ fi fọ ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn mọ́ yóò sì gbé ọmọ ẹ̀dẹ́ ènìyàn yóò gbé dúró lórí tí ìwà rẹ̀ àti dáadáa rẹ̀ yóò fi ga sókè yóò gbé dúró lórí rẹ̀ bákan náà yóò sì jẹ́ kó lè máa ni fẹsẹ̀ múlẹ̀ lórí dáadáa kéèyàn tún wá ṣe sùúrù lórí ẹ̀ bá dúró déédéé

ẹsìn rántí ọlọ́run bá lọ́pọ̀lọpọ̀ ẹ dárúkọ ọlọ́run ẹsìn rántí ọlọ́run la'allakum tuflihun kẹrin jẹ́ tó sì pé yóò jèrè ọlọ́run tí ọlá rẹ̀ gàdùn lọ́tún sọ fáni sọ̀rọ̀ pé máa ṣe sùúrù kò dín sùúrù tó ṣe tọ́ dáa tọ́ dáa gẹ́gẹ́ bí sùúrù tó ṣe torí tọ́lọ́run bá tí ọlá rẹ̀ gàdùn lọ. ẹ jẹ́ pé mi àtẹnì kọ̀ọ̀kan wẹ́ wú àwọn ìwà ọlá ìwà rere ìwà tó dáa tó fi ẹ̀sìn ọlọ́run bá ìrèké ọlá pè wá sí sẹ́ni tó ti mú gbó sẹ́ni tó gba pẹlẹbẹ sí i náà irú rẹ̀ lọ́fẹ́ ṣe sùúrù àbẹ́ni tó gbé ọmọ ọdún dání abẹ́ni tó mú àpólà dání ṣé lọ́fẹ́ ṣe sùúrù tó lè jẹ́ni tí ó ṣe sùúrù kan láti pé gbogbo àwọn nǹkan wọ̀nyí dání rárá kì í ṣẹni tí ó ṣe sùúrù rẹ̀ ti ń ṣerú ṣe sí yẹn òfin ẹ̀sìn ọlọ́run sọ pé ká máa ṣe sùúrù lọ́pọ̀lọpọ̀ òfin ẹ̀sìn ọlọ́run ọkọ̀ wa láti ẹ̀ka ṣe sùúrù ẹ̀yin náà sì mọ̀ pé wọ́n wọ́n ìdí èyí bá ṣe pé sùúrù tọ́lọ̀ ń pàṣẹ rẹ̀ ni ẹnìkan ò lè sá mùsùlùmí wọ́n sa nírú títà tí wọ́n sá yẹn kẹ́niyàn máa lọ sí. tẹ̀mọ̀ká ti sọ dáadáa wípé mélòó ni gbogbo ẹni tí ọ̀gbàgbọ́ ń sẹ́yìn abùn wọn pátápátá abùn wọn twenty percent abùn wọn eighty percent ti mùsùlùmí ká sọ bẹ́ẹ̀ mùsùlùmí jù bẹ́ẹ̀ lọ́lù sẹ́yìn ṣùgbọ́n ẹ̀jẹ̀ abùn wọn mùsùlùmí ẹ̀jẹ̀ èsè mùsùlùmí ọbẹ̀ látòrí kìrìsẹ́nì ni júù ni gbogbo àwọn gbogbo ayọ̀kú yẹn náà àlùkòkòrò mi ńlá tó wà àkìdà àìgbàgbọ́ ẹ̀sìn kan náà gbogbo ẹ̀ gbogbo wọn kọjá twenty percent ìtì àwọn tí wọn ò tún wá wọ twenty percent yẹn tó bá fi lè ṣe eighty percent ní sùtà á mọ̀ pé eighty yẹn àlọ́mọdún àbí bẹ lára wọn ni torí tí wọ́n bá jádu àwọn òǹkà yẹn bíi kúkú bíi yíyè bíi kúkú bíi yíyè ni wọ́n gbà wọn mú ṣùgbọ́n látara pé òfin ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn tó ń pa wá láti ẹgbẹ́ ká ṣe sùúrù ni òun náà ló fi rí bó ṣe rí yẹn ṣùgbọ́n bá ṣe ṣe sùúrù yẹn kọ́yè wàláhì òre ni lọ́dọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ gẹ́gẹ́ báwa náà ṣe ń rí àwọn ipa tẹ rẹ̀ òre ni torí pé ìpayọ̀ mú mùsùlùmí o sẹ́mọ̀ pẹ́lẹ́bọ ni ìpayà mú tí ìpayọ̀ bá mú ẹlẹ́bọ ni ẹlẹ́bọ lódodo ọ̀rọ̀ òní lọ ímpọ́ọ̀tì wọn àwọn òsì mùsùlùmí òsì bùkátà rẹ̀ torí pọ́lọ́ ọ̀bà ní sọ wa nígbà tá a sì ní ìdàlúrú dépò fẹ́nìkan wà sọ pé òun fẹ́ ṣe bákan àfẹnitọ́ bá fẹ́ ti tẹ́sẹ̀ lókun tó bí gbèsè ayé wa ṣe rí nìyẹn ẹ jẹ́ káwa tá a jẹ́ mùsùlùmí ẹ jẹ́ á dún nímọ̀ àwọn ìwà tó dáa tó fi ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá ń pè wá sí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ kó ti ń sàlẹ̀ ipò àní kíká ṣe sùúrù sùúrù wa tá a ṣe tó lóore òun náà lè ta ṣe nítorí tọ́lọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ bẹ́ẹ̀ ni ipa tó pọ̀ ní si ń ń kó nínú ìgbésí ayé ọmọ nìyẹn nìkan tó dúkú rárá rẹ̀ bákan náà ìfẹsẹ̀ múlẹ̀ lórí ẹ̀sìn ọlọ́run ọba àti lórí dáadáa ipa tó pọ̀ òun ni náà kó láti pé rere kó lè wà nínú ẹ̀mí rẹ̀ kó sì lè jẹ́ tó ṣe pé àwọn àtisọ́kàn rẹ̀ yóò jẹ́ tó ṣe nínú suratul furqan ọlọ́ni àwọn tí wọ́n jẹ́ àwọn ẹrú ọlọ́wọ́n ọba arrahman òun náà ni àwọn tó ṣe pé wọ́n á máa rìn lórí ilẹ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ òun ni wọ́n máa rìn nígbà tí àwọn aláìmọ̀kan mọ̀kan tí wọ́n bá ti kọlù wọn tí wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ sí wọn tọ́lù sàlámà àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo wọ́n sọ ọ̀rọ̀ àlàáfíà ni wọ́n ó sì pa ọ̀rọ̀ kọ́rọ̀ tí wọn àti tẹ́kùtẹ́ wọn yẹn sì ni wọ́n pa ọ̀rọ̀ wọn tì fún wọn wọ́n sì da ọ̀rọ̀ wọn wọ́n dàdú wọn láyà àwọn olùgbàgbọ́ òdodo níṣẹ́ ni àwọn máa ń sọ̀rọ̀ tó rọ̀ wọ́n sì sọ̀rọ̀ tó dáa fún wọn. bákan náà ọlọ́tí ọ̀la rẹ̀ gàdúrà sọ pé rí àná sọ́sọ́lá tó ọba jẹ́ ni tí ó tó le kókókó tọ́kàn rẹ̀ sì lágbára tọ́kàn rẹ̀ lé sí wọn gbogbo wọn pátá ni wọ́n ti sáfò ní rọ́ha rẹ̀ wọ́n ti sáfò lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n torí rírọ̀ tọ́rọ̀ torí rírọ̀ tọ́rọ̀ olóde kún ṣe

ó ní òní sí mbẹ kò sì ní sí ìfẹ́ ọkàn kankan ìdí sí mbẹ ara bòtú gbogbo òfẹ́ tó lè rí táwọn rí dáa níbi ọyẹn ìfẹ́ ahọ́n ni o ìfẹ́ ahọ́n ni wàllá àkọ́tà yọ bẹ́ẹ̀ àmọ́ pé bẹ́ẹ̀ rẹ̀ ọ̀rọ̀ àwọn ọkàn wa kẹ́là tó ma alikukala a kò lè rákàlà wọnú ọkàn pẹ̀lú òkú ọlọ́run kò sí ní rákàlà wọnú ọkàn orí ahọ́n náà ni gbogbo ẹ̀ máa ń kò jù bẹ́ẹ̀ lọ wọ́tọ́ bá lọ fọkàn bá wọn ṣe o ti wà nú ewu ọlọ́sọ́ra lọ́sọ́ra kọ́mọ̀jẹ̀ pé bó ti fọkàn bá wọn ṣe yẹn ni wọ́n náà padà fi wá lọ sí kíni o ló fi jẹni tí wọn máa ń lẹ pẹ̀lú wọn ló fi wà lọ dára wọn kọlọ yàwáyàwá ya burú tó ṣe pé ń bẹ lọ́wọ́ wọn. bẹ́ẹ̀ni àníká lọ mọ ipe pọ pamọ́ o dáadáa ti ń dẹnu tí ọmọ ẹdẹ ènìyàn kó jẹni tí ó bara lẹ yóò sì jẹni tọrọ rírọ̀ yẹn yóò ṣe déédéé tọ́nà ọba ìlẹ́kẹ́ ọlápè ní rírọ̀ kò ní jẹ́ ti òye ọmọ ẹ̀dẹ́ ènìyàn pé gbogbo nǹkan pápátá ẹja máa gbà ẹ̀ tẹ̀mọ̀ pa kan nínú olúwa yìí wọ́n dá mú káàdì sílẹ̀ Muslim Christian Association níbo lọ padà lọ ó ti wọdù kèrú kírú nǹkan bẹ́ẹ̀ tọ́jọ́ kò rọrùn ọbẹ̀ sọ ẹ̀sìn ẹ̀sìn ọbẹ̀ sọ gbẹ ẹ̀dẹ́yọ kan ẹ̀sìn tó lófin àti ẹ̀sìn olófin ọwọ́ àsọdẹ́yọ kan kò dé dé o ọláì kò dé sí déyàn bá dé lọ títí yọ padà bá jìnnà ní akẹ́ náà dákẹ́ lẹ́ẹ̀ padà kírísílám gbogbo ẹ̀ náà gbogbo gbogbo ẹ̀ padà sí ibi tí òní wa mùsùlùmí ọmọ tiẹ̀ ní abíyẹ ní àpọ́nlé pẹ̀lú kó dúró tiẹ̀ sí rẹ̀ ni níjọ́ tó ọba ti fi ẹ̀sìn rẹ ta tẹ́tẹ́ lọ sọ́dọ̀ ẹni tí èsè mùsùlùmí kò ti dẹ̀ tó yòrò ó sì ti jẹ ní àbùkù ẹni yẹpẹrẹ kọ́lọ̀ dàpọ̀ yàwá kò ní ìdààmú bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹjọ òun náà ni máa sọ òdodo ọlọ́ntẹ́ ọlá rẹ̀ ga jùlọ ó ní mo pe ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹgbáyọ̀ ọlọ́run ọba ẹ sì máa bẹ pẹ̀lú àwọn tó ṣe pé wọ́n ń sọ òdodo ẹgbáyọ̀ ọlọ́run ẹ máa bẹ pẹ̀lú àwọn tó ń sọ òdodo òdodo ṣe pàtàkì nínú ìgbésí ayé ibi yòówù tó bá fi torí pé àṣírí fún un jìn wẹ̀lìkẹ́dì fún wa wá òdodo ọlọ́run máa ti lani irọ́ ọmọ panirun ni kódà bí yẹn bá ti ẹ̀rí ọ̀la nípìnlẹ̀ rẹ̀ ṣùgbọ́n parun ni ó padà já sí torí ẹ̀jẹ̀ ajé olódodo ẹ̀jẹ̀ ajé olótìtọ́ níbi gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wa ọlọ́run ló pàṣẹ bẹ̀ ọlọ́run pàṣẹ rẹ̀ fún wa ní Al-Qur'ani pé ká jẹ́ ẹni a mọ̀ bẹ pẹ̀lú àwọn olótìtọ́ kódà ọlọ́run bá tó gbọ́ lódodo ni gbogbo ń tọ́lọ̀ wọn bá sọ yẹn wọ́n gbà kó dodo ni wọ́n sọ dodo fọlọ́run làgàdà fọ ìrọ̀ làwọ̀ ìyẹn lè bá lórí fún wọn púpọ̀ ṣùgbọ́n gba àwọn ọ̀gbọ̀nà gbọ́dọ̀ lódodo kó o sọ dodo pẹ̀lú ọlọ́run tí lọ́ jẹ́ fún wọn àbúrú òun náà lọ́ jẹ́ fún wọn ajẹ́ pé káwọn dínà sí irọ́ pípa torí pé olùgbàgbọ́ òdodo mùsùlùmí gidi ọ̀gbọ́dọ̀ jẹ́ ọ̀pàrọ̀ torí pé asòfìlì muslim àṣídẹ̀kọ̀ ìpìlẹ̀ mùsùlùmí òun náà ní kọjá ní òtítọ́ ẹni òdodo ṣùgbọ́n táwọn àlẹ́ tẹ́lẹ̀ táwọ́ríyà àyálò èdè lè ṣẹlẹ̀ nígbà tó bá jẹ́ pé ẹnìkan fẹ́ fi aburú fọ́mọ àyá rẹ̀ kan tó jẹ́ mùsùlùmí ó sì má burú mẹ́ni tẹ́ ni aburú dépò fún ọ̀sọ̀ fún àfẹ́ taburúkú ó wá ń béèrè ni ẹgbẹ́ òun òfin ni gbólóhùn tó ní ìtumọ̀ méjì tàbí jù bẹ́ẹ̀ lọ gbólóhùn ẹyọ kan ṣoṣo ṣùgbọ́n ní ìtumọ̀ méjì tàbí jù bẹ́ẹ̀ lọ ìtumọ̀ tó súnmọ́ lẹ́yìn tó ń bá sọ̀rọ̀ ó lérò pọ̀ gbà lérò kéésẹ̀ ìtumọ̀ tó súnmọ́ ituma tó dínà O náà tí wọ́n gbà o. O lè lò fún bẹ́ẹ̀ lórí ẹ̀ lásán ife ńgbà tẹ́nìkan wọ́n ní ilé pa sọ́lá bá lọ pẹ̀lú tàbí wọ́n á bèè lọ tàbí yẹn ní ọ̀dá nẹ́bí mọ̀ ní ta tàbí yẹn sì mọ̀ pé ní ibú lọkùnrin o ẹni tí ń ni ní ni ni ó ní olùtọ́ni ni sọ́nà ẹni tí ń gbọ́rọ̀ yẹn tí wọ́n dojú ọ̀rọ̀ kan ó lérò pé ẹni tàádé yẹn lọ bìkan tí ọmọ náà ẹni tí ń ní júwe ọ̀nà fún bẹ́ẹ̀ sì ni ọ̀nà Islam òun ni tàbí yẹn sọ pé tàbí sọ́lá ń tọ́ka òun sí. irú yẹn kì í ṣe rọ́ o oríkẹ́ yẹn tọ́ka rẹ̀ náà ẹni tó kó tó ti bíbá ẹni yẹn ní bọ̀ yẹn bọ́sẹ̀gbẹ́ kan kan bọ́sẹ̀gbẹ́ kejì bọ́sẹ̀gbẹ́ kejì ẹ̀ tẹ́ bá ní lágbájá á lẹ́ẹ̀pẹ́ ló ti àkó mi láìpẹ́ ìdókòó mi

ọlọ́run ló ti jèrè ẹ̀tọ́ bá fọ ẹ̀mí náà mà ọ̀kọ̀dé kọ́ bá máa ń dàsá ha bákan náà ó ti fòfó ti rògbò ẹ̀tọ́ bá dọ̀tí ẹ̀mí rẹ̀. mímọ́ ẹ̀mí máa ń ṣẹlẹ̀ pẹ̀lú kéèyàn gbọ́ lọ́wọ́ bá gbọ́ kó máa tẹ̀lé òfin ọlọ́run ìdọ̀tí ẹ̀mí á máa ṣẹlẹ̀ pẹ̀lú kéèyàn máa alayhi wa ala alihi wa sallam. bákan náà ọlọ́run tún sọ ní sọ́lọ́tò ṣùwárọ̀ ìpè tó ṣe pé láyé ń fọ àmàlù wọlé abẹnú ni owó kan dúkìá kan ò ní wúlò lálùkìyàmà bẹ́ẹ̀ ni ọmọ kan ò ní wúlò fún bàbá rẹ̀ lálùkìyàmà ilà àmàlẹ àtàlọ́hà bí kọ́lìbì sẹ́lìm abẹ́ni tó wá pẹ̀lú ọkàn tó láàtọ́ lálàáfíà tó gbádùn ọkàn tó sì lálàáfíà lódodo ọ̀rọ̀ ọkàn tó lálàáfíà tí ó bá wá yóò jẹ ọkàn tó ṣe yí pé ó dúró dáadáa lórí fífo ẹ̀mí rẹ̀ mọ́ ọkàn tó bá ma ẹ̀mí ẹ̀ máa òun náà ni ọjọ́ ọkàn tó là kó lè gbogbo ti jama burú ẹlẹ́ẹ̀kẹwàá òun náà ni ká máa ṣiṣẹ́ olóore iṣẹ́ dáadáa òfin ẹ̀sìn ọlọ́run bá fẹ́ ká lawa láwa nìkan fúnra ara wa ká lùkọ́ máa ṣiṣẹ́ olóore ọlọ́run bá tí ọlá rẹ̀ gẹ́gẹ́ lọ ó sọ fún pé ilé yìí yẹ òun náà ni ó gbègbè lọ́sọ́dọ̀ ọlọ́mọ ọba tí ọlá rẹ̀ ga jùlọ bákan náà ọlọ́sọ fún àdéhùn náà pé wọ́n láàfù ọlọ́sọ̀rọ̀ fi ìgbà búra iná ìsáni lẹ́fi hùs dájájọ́ àwọn èèyàn wà ní òkò ilà lẹ́bí iná amọ̀nù wàmí sọ̀lì hàt àfọwọ́n tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo tó tún sẹ́ wọ́n ta wá sọ bí hàp wọ́n sọ àsọ́lẹ̀ òdodo wọ́n pẹ́ àwọn èèyàn síbi òdodo wọ́n ta wá sọ bí sọ́p wọ́n sọ àsọ́lẹ̀ sùúrù wọ́n ti ṣe sùúrù lórí gbígbé àwọn èèyàn sínú òdodo yìí ló jẹ́ alimami Shafi'i rahimahullahu ta'ala wọ́n ní law ma anzala Allahu hujjatan ala khalqihi illa hadhihi sura lakafatuhum tọ́nà wọn bá sọ àwíjàre kankan lẹ̀ fún àlìkún mọ̀ gbogbo àìdá rẹ̀ tọ́ dá ju suratul asri lọ suratul asri ti tó wọn. ó ti tó pọ̀ torí ṣe eléyìí ẹjẹ́ kó kálukú wa ẹjẹ́ àwọn àlùmọ́ ẹ̀ ṣe pé yọ́ọ́ máa ṣiṣẹ́ olóore gbogbo ṣẹ́ dáadáa ẹjẹ́ a ṣe é wọ́n ṣiṣẹ́ olóore dé báyìí tó fi nawọ́ mú iṣẹ́ aburú níbo lo tó ìbẹ̀ náà ló kú fún ọtí wọ́n sí ẹlẹ́kùn ẹ̀jẹ̀ aṣọ láti aburú bákan náà nínú rẹ̀ òun náà ni alẹ́ ìfàdù wà lẹ́yìn tíṣà wọ́n tó lè bá sọ. kéèyàn jẹ́ni tó ṣe pé yóò máa sọ abẹ́ rẹ̀ yóò sì sọ ojú rẹ̀ yóò jẹ́ni tó ṣe yí pé ó ń sọ ojú rẹ̀ kúrò níbi gbogbo tọ́lọ́mọba ìlẹ́kẹ́ ọlọ́ọ̀fẹ́ kábíwò ọlọ́mọba máa sọ abẹ́ wọn wọn ò gbọdọ̀ máa fojú wọn wo obìnrin olóbìnrin lọ́wọ́ papọ̀ náà jẹ torí ó pè wọn lọ síbi aburú bákan náà àwọn obìnrin náà ọlọ́ni sọ fáwọn obìnrin tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo káwọn náà máa rẹ ojú wọn lẹ̀ bákan náà wọn sì máa sọ abẹ́ wọn Islam lọ́lọ́wọ́n ọba ìlẹ́jọ́ lágbègbè àwọn ìwà tọ́dà yìí òun náà ló fi ń rán tí wọn náà bá nírú rẹ̀ nínú tọ̀dọ̀ tiẹ̀ ọ̀yà gbé jáde kárí bákan náà ọlọ́run tí ọlá rẹ̀ jùlọ ó tún pàṣẹ gbogbo àwọn tó ṣe yí pé níṣe ni wọ́n fẹ́ fẹ́yàwó wọn ò tí ì ríyàwó fẹ́ ọlọ́ni wọ́n yẹ sáàbìbì lẹ́dínà láìsìdó nẹ̀nìká ha àwọn tí wọ́n ò tí ìyá òfẹ́ ọlọ́ni wọ́n rẹ̀ ju wọ́n o wọ́n sọ abẹ́ wọn o wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o wọ́n bá wo obìnrin garangaran o wọ́n sọ́ra fúnṣe sí hàtà yorùbá obiri fún ọlọ́run ní fọ́ọ̀lì tọ́lọ́ insha allah ó rí ẹnì kejì ìgbésí ayé rẹ̀ mọ́ wà tọ́lọ́wọ́n fẹ́ má gbé gbèsè tọ́lọ́wọ́n bá ìlẹ́jọ́ lóòfẹ́ ṣe pẹ̀lẹ́ ọlọ́wọ́n bá ìlẹ́jọ́ ọlọ́padà rọ́ lọ́rọ̀ tí wọn náà padà rí ẹni tí ó ṣe déédéé rẹ̀ tí ó sì jẹ́ ẹni dáadáa tẹ́ ìtọ́jú ìgbésí ayé. bákan náà ètò jẹ́ ẹlẹ́ẹ̀kejìlá níbẹ̀ nínú àwọn ìwà tó fi ẹ̀sìn ọlọ́wọ́n bá ìlẹ́jọ́ láti oníkálukú wa sílẹ̀ yẹyọ òun náà ní káàbù lẹ́gọ́ yìí kéèyàn máa gbé ìbínú mi nígbà tó lọ́wọ́ ìlẹ́jọ́ láti ń ròyìn àwọn ẹni rẹ̀ nù sọ́ọ̀tọ̀ Al-Imran nínú rẹ̀ tọ́lọ̀ fi ròyìn wọn ó ní wọ́n káàbì ní ilẹ̀ lọ́wọ́ ìlọ́ àwọn tí wọ́n máa ń gbé ìbínú mi wọ́n lè àfin ilẹ̀ àní náà tí wọ́n tún máa ń ṣe àmójúkò fáwọn èèyàn forgive and forget ni wọ́n ṣe wọ́n gbé ìbínú mi wọ́n tún gbàgbé tọ́tẹ̀lẹ̀ yẹn wọ́n ṣe àforíjì wọ́n ṣàmójúkò wọ́n ti gbé ìbínú yẹn ni òfin ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ló pè wá lọ síbi eléyìí ẹni tí bá ń wá àmójúkò yóò rìn ìrìn àmójúkò yóò sì gbégbèsè àmójúkò so ẹni tó bá ń sàmójúkú òfin ẹ̀sìn gbẹ̀bí inú mi ẹni rẹ ni o òfin ẹ̀sìn ọlọ́wọ́n bá ilé kí ọlá ó yin irú ẹni bẹ́ẹ̀ pé ìwà tó dáa ìwà rere òun náà nílò ẹni bẹ́ẹ̀ ṣe gbogbo àwọn ìwà méjèèjì láyìí òfin ẹ̀sìn ọlọ́run pè mí àtẹnìkan kan máa ti lẹ́yẹ ẹyọ wípé ká mójútó dáadáa tá a bá mójútó ìgbésí ayé wa ní àdáni wa yọ ọ́ lálàáfíà dáadáa kódà yóò tún pè wá lọ síbi kọjá yìí pé ìbáṣepọ̀ àti ìbátan tí ó máa bẹ pẹ̀lú àwọn míì yóò tún jẹ́ ìbátan tó ṣe é pé òtún dára tó rẹwà بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني وإياكم بما فيهما من الآيات فاستغفروا الله إنه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد أقول لكم الله وبعد يلا أنتي قال لكم أقول سي الله نبي محمد صلى الله عليه وسلم وبعد تاج بسي الله إسلام شريعة ó tún pè wá lọ síbi kíyàmọ̀ ẹlẹ́ẹ̀kejì tó ti jẹ́ pé lórí rẹ̀ láti dúró lórí insha Allah ta'ala kíyàmọ̀ ẹlẹ́ẹ̀kejì ìwà ẹlẹ́ẹ̀kejì ìbálò ẹlẹ́ẹ̀kejì tó fi ẹ̀sìn ọlọ́run pè wá sí tó fẹ́ ká ti àtúnṣe ká ti dáa òun náà ni al-qiyamul kusariyya ìṣe àtúnṣe ìmáàlò ìwà tó níbàámu sí báwo ni ìgbésí ayé lọ́kọláya wa bí ó ti wúlò bí ó ti dára ọ̀pọ̀lọpọ̀ ìgbésí ayé lọ́kọláya ló ti polúkúrú musu láwùjọ tá a wà lónìí lórí àwọn fìtínà ti ń ṣẹlẹ̀ lókè nílẹ̀ lódò nílẹ̀ pẹrẹfún ìṣẹ̀lẹ̀ káàkiri òfin ẹ̀sìn ọlọ́wọ́n bá ó pàkíyèsí wa wípé ká ní dáadáa ìwà rere táàfin gbé mọ̀lẹ́bí wa ró táàfin máa fẹ́ pẹ̀lú dáadáa pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wa alákọ̀ọ́kọ́ ni ẹ̀sìn pè wá sí òun náà kan ò sí ní òṣùwọ̀n wa ò ìwọ tó ọjọ́ kùnrin tó ṣẹ̀fẹ̀ fẹ́yàwó ìyàwó tó fẹ́ dáadáa kọ́ orí kọ́lẹ́sìn ó sì lè wà ìwọ ti wá fẹ́ kan síwájú kó tó di pé orí ẹ̀sìn ń dé báwọn báyìí èdè ń bẹ́nu léyìn náà tó kù fún ọ náà ni pé kèé ṣe pé kọ́ ọkọ̀ báyìí àtúnṣe lókùn tó ṣe tó ó gbé gbogbo ìgbésẹ̀ àtúnṣe tó dára tó yẹ kó o gbé nígbèsè ayé rẹ̀ ó fi dà tó bá wá lóhun ọ̀fẹ́ ṣe ń gbà ní òun lọ kó yí padà ó ṣe é ṣe kó rí ọbẹ̀ bẹ̀ fún ọ púpọ̀ nítorí pé iṣẹ́ tó bá ti lára rẹ̀ àwọn sẹ́yìn ẹ̀sán rẹ̀ ń bẹ fún níwájú ọlọ́run àti ọlá rẹ̀ gàdúrà ní ìkúnlọ́wọ́ sí ìfẹ́ bí ẹ ti ní àtọmọ tàbí nǹkan mi tọ́lọ́ sí lè fi dàrí papọ̀. alislam ìṣe àtúnṣe òfin ẹ̀sìn ọlọ́run bá gbé kalẹ̀ ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ ó ní tí obìnrin kan wà ní mùrọ̀ àtúnkọ́ fàtìmí báyìí hàn lóṣù zani ẹ̀rọ ọ̀bọ̀ tóbìnrin kan bá ń páyà ìṣedéédé kan látọ̀dọ̀ ẹ̀rọ ọkọ tàbí ìsẹ́nifọ́kọ rẹ̀ ti fẹ́ máa sẹ́nifò lọ́dọ̀ rẹ̀ nítorí àwọn àṣìṣe kan àwọn àṣe ètò kan ti bẹ lára rẹ̀ kò sí ẹsẹ̀ níbi kẹ́sì kí ni ogun ti àtúnṣe láàrin méjèèjì ọlọ́run àtúnṣe ló tiẹ̀ púpọ̀ bó tilẹ̀ jẹ́ pé ẹ̀mí abẹ́ ya àwọn àtúnṣe bá ń jà àjà tí ni tí ọlọ́run ní àtúnṣe òun náà ní kágbà láàyè ẹjẹ́ àti àtúnṣe torí pé orí bẹ́ẹ̀ ní kágbà àtúnṣe láàyè pàápàá jùlọ nígbà tí irú àwọn obìnrin yẹn náà táwọn náà bá ti fi ọwọ́ ọmọ wọn bá sọ torí pé ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá nípa in àfàìnàgó tí wọ́n bá tẹ̀lé dọ́gbọ́rọ̀ sí lẹ́nu fọ́lá àdẹ́bùkù àlẹ́ ìhìn nà tàbí ìlà ẹ má tún wọ́ ẹ̀sùn mí kà sí wọn lọ́rùn mọ́ torí pé iná ọlọ́run ọba ọba tó sì lágbára ọba tó tóbi lọ́lọ́run ọba ilé fiọ́lá ẹ̀dàpọ̀ ẹja ṣe pẹ̀lẹ́ ọlọ́run ní ká gba àtúnṣe ká gbà láàyè ọlọ́run tí ọlá rẹ̀ gàdúrà sọ pé wọ́n in tó ṣe hù tẹ́ ẹ bá ṣe àtúnṣe wọ́n tẹ̀ ṣẹ́kù tẹ̀ sí páyọ̀ ọlọ́run fa inna Allaha kana ghafurur rahima dájú ọlọ́run aláforíjì lọ́lọ́run ọba tí kẹ́ẹ̀yàn ọlọ́run gbogbo àwọn ọ̀rẹ́kọ̀rẹ́ àwọn alábàárí ibú tá a máa ń súnmọ́ àwọn mísẹ́ẹ̀tì ibú kí tí wọ́n ti jóná tán tí wọ́n ń koná mọ́ ti yín ẹ̀yà ayára fún wọn ẹ̀yà ara fáwọn obìnrin ibú àwọn tó ṣe pé torí sùúrù táwọn ọ̀fẹ́ ṣe ní ọkọ ni wọ́n fi wà lè ya wọn ẹ o torí tẹ́ ẹ̀ bá yẹra fúnrú wọn lẹ́yìn náà bá gùn lórí ọ̀nà tiwọn ibi tí tiwọn náà jáde tí náà jáde tọmọ bá ń bẹ pẹ̀lú yín tì ní ọmọ náà tún mú wà bú tẹ ní yóò tún wá bàbá ọmọ yóò tún di wàhálà sí lọ́rùn ọlọ́run bá kọ́lé àwàyà àbúrò ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀nà tábí túmọ̀ lẹ́bi ṣe tó fi hàn sí ọlọ́run pàtẹ́ rẹ̀ òun ni ká ṣe rere sáwọn abínibí wa méjèèjì ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ ni wọ́n kọ́kọ́ ọ̀rọ̀ fún kàlá ta'budu illa iyyah ọlọ́run pàtẹ́ pé ẹ̀gbọ́dọ̀ sí ẹnìkan kà fún nìkan wa bil walidayni ihsana àwọn abínibí wa ọlọ́run ni a ṣe dáadáa fún wọn jíjẹ wọn mímu wọn lílo wọn gbígbé wọn wíwọ̀ gígùn àti lílo gbogbo ẹ̀ pátá bá fi sábẹ́ kápá rẹ̀ ṣe fáwọn òbí rẹ̀ kódà fún wọn jẹ́ kéèbèrè ibi tó ti ní fún wọn lọ́wọ́ wọ́n ní wọ́n sọ̀rọ̀ wọ́n ní ọ̀rà sọ̀rọ̀ a'udhu billahi minash kí wọ́n ti mọ rẹ náà ni wọ́n náà pa ẹ mọ́ wọn ò bí ọ wà jẹ́ kí wọ́n rí rẹ ní tó bá fi lọ wọ́n mọ̀ náà ọkọ mi kàkàkàkà pé tí wọ́n bá sọ wọ́n fẹ́ gbọ́ tẹnu ẹni àmọ́wọ̀n náà wọn àmọ́ dúró rẹ wọn àmọ́ bẹ̀rẹ̀ rẹ wọn àmọ́ bó ṣe rí bó ṣe wọlé lọ ń jáde tó wọ́n fi lọ wọn náà bá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́ba lọ fi ṣerú aburú yẹn jẹ́kun orí ọkùn ọ̀ka wọn máa wọn tí wọ́n yẹ kún ọ̀ka wọn máa ẹ wọ́n bínú jẹ́kun bínú lẹ́ẹ̀kan náà ẹ̀ẹ̀kan là á gbọ́ gbélé àgbà jẹ́ wọ́n bínú yẹn lẹ́ẹ̀kan náà kẹ́ ẹ̀yẹ́jú ẹ̀kọ́ tán wọ́n ní sọ́kòtò ẹ̀ tó kékọ́ lọ sọ́mọ padà àtẹ́wọ̀n àfi àkàràmọ́lẹ́sì ní bá dájú ẹ̀ wọ́n mo ti jẹ́ ìdíwọ̀n lọlé àkàrà mọ́lẹ́sì ẹ̀wọ́ ti wà ní òtí wà bẹ́ẹ̀ náà nù ẹ̀jẹ̀ ọmọ abẹ́rẹ́ àníyàn lọ bàbá. ẹ sábà abẹ́rẹ́ ọ̀gá sọ ọmọ kalẹ́ fún yín ká máa ṣe dáadáa fún yín kí gbogbo tẹ́ ẹ bá fẹ́ dáadáa ìgbọ́n dáadé ẹ̀ dùn mí èmi náà fẹ́kẹ̀ gbà sílámù o ẹ̀bọ tẹ̀sẹ̀ má tẹ̀sẹ̀ ìjọkàn lápòdà nù inṣàlá ẹ̀yin náà padà ẹgbẹ́sì ẹwẹ́ ẹ padà kírun inú èdè a máa ń lò lọ́dọ̀ wa ẹ wo ẹ kìí ṣe bó ṣe wí o kìí ṣe ẹ dádì kìí kò sẹ́nìkan ti mú in kíláàsì àmọ́ lẹ́lẹ́ ọ̀la lè ẹ ọlá lè fẹ́ jù ọmọ bá wọn sọ̀rọ̀ tó dáa ọ̀rọ̀ tó rẹwà gbogbo ibi tí wọ́n bá ti ń sẹ́lọ̀ lóní sekínì olóòtú ní òbí wọn tó fi dórí ìkúnlẹ̀ tó fi dórí ìgbàdọ̀bálẹ̀ ṣẹ̀rí ẹ̀sán ọ̀fẹ́ ṣẹ̀rí ọ̀fẹ́ ṣùgbọ́n ìwà rẹ tó dáa yóò dáa sáwọn òbí òtórí tó bí mi ti kọ ọmọ rẹ̀ tí ò fẹ́ gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ ó ní pé ọmọ gan ọ̀yá yìí níwà tẹ́lẹ̀ ìwà rẹ̀ ọ̀dá ó tó wá gbọ́rọ̀ kúnlẹ̀ wá tẹ́ mọ̀ pé ó ti jọ rẹ̀ lójú báyìí ṣùgbọ́n tó bá jẹ́ni tó sùn àwọn òbí rẹ̀ dáadáa níṣẹ́ lòbí ọmọ sọ fẹ́ tó bá fẹ́ bàtà yé ẹ̀jẹ̀ pé ah oní òkúnlẹ̀ kò kúnlẹ̀ ó fẹ́ nìkan wá pé kúnlẹ̀ ó ọyọ̀dá kúnlẹ̀ ọmọ mi tó bẹ̀rẹ̀ wọn fún mi lọ́la gbogbo wọn ní kúnlẹ̀ ìdọ̀bálẹ̀ òkúkúra kẹ̀kẹ́ bẹ́ẹ̀ sì ni ìdọ̀bálẹ̀ ń séwà ìdí ẹ̀ bá fẹ́ tọrọ ní kéèyàn tọrọ ọmọ bàbá alágbẹ́dẹ́ wo èmi jẹ́ ẹgbẹ́ tiẹ̀ tọrọ ọmọ bàbá alágbẹ́dẹ́ tó dọ̀bálẹ̀ tó gbà tó dé bàbá ẹgbàdí lánàá ó ah! tún fi ìdọ̀bálẹ̀ sí pé dádì ẹ̀ mọ́ bínú Subhanallah ó ọlọ́run ní tí ọlọ́mọ tí ọmọ gbáyìn létí èmi yọ̀ǹda àkúnlẹ̀ àtìjọba lẹ̀kùn kò sí fún ọkẹ́ ilé ìbọ́jẹ ẹran tó ń gbúra mọ́ ń bọ̀ jẹ torí gbà tó gbé tó ọkùnrin ogun yẹn jẹ lánàá ọmọ tọ́jú wọn náà tí èèyàn bá fẹ́ ṣe ìsìláàmù àbí gbólóhùn pẹ̀tẹ́ ṣe òun ìmọ̀lẹ́ yún àìsí ìmọ̀lẹ́ bàbá islam kí ló pé islam tí èèyàn bá fẹ́ ṣe irú ti yún kó lè yóò tètè bá nìkan náà lówó ó ti lọ rọrùn wẹ̀kúwẹ̀kú pọ̀ jù jẹ́jẹ́ bàbá rẹ̀ kù bẹ̀sìn lọ́rẹ̀ẹ́ ẹ dákun ẹjẹ àti rere sáwọn òbí wa ẹlòmíì gbọ́rọ̀ ọsọ ságbàlagbà gan níta ká tó sọ bàbá rẹ̀ ọ̀rọ̀ tó dáa ọ̀rọ̀ tí mú dùn lówó lọ́ọ́ kẹyàn kò láàmú sọ fáwọn bàbá wa àtàwọn àyà wa káti rere tí wọn ọlọ́run pàṣẹ rẹ̀ púpọ̀ tó ń gbà tó lọ́n dá fọ ìwọ tiẹ̀ tó jẹ́ ìwọ ẹ̀sìn pẹ̀lú wọ tàlẹ́sì fúlàmù tán ìwọ àwọn òbí lọ́kàn kìí ṣe wà fáà o kìí ṣe wọ̀ gáàtẹ́ o ìwọ òbí lọ́tẹ̀lé kò síwọ̀ tó tún bá kìí wà náà o bí bàbá rẹ bá ń gbẹrù bọ̀ wá tánà rẹ ń gbẹrù bọ̀ wá ti bàbá rẹ̀ lọ́kọ̀ọ́kọ́ lọ gbà agáláṣe ọ̀sọ̀bánà rẹ̀ kan ló gbé kalẹ̀ wọ́n gbé kalẹ̀ ẹ gbé kalẹ̀ ẹ sọ kalẹ̀ wàá gbé méjèèjì jẹjẹ kọ́kọ́ pé ti ọ̀dọ̀ dáàdì mi lọ́lé torí tí wọ́n bá bí mi lé fọ́mọ yín ó sì wáá gbé sọ́dọ̀ tiwọn náà kọ́lá ẹ dákun ẹ jẹ́ amójútó ṣèṣe dáadáa táwọn òbí wa ọlọ́run sàsọ́lẹ̀ rẹ̀ tó pọ̀ nínú Al-Qur'ani Karim nínú Suratul Ankabut náà ọlọ́run wọn wà sọ́yìn náà kì í sáà nàbí wà lè dẹ́ asàtọ́lẹ̀ rere dáadáa fọmọ pé kó ti táwọn òbí rẹ̀ méjèèjì ṣùgbọ́n náà ni wọ́n ìjà àdá kẹ́nu sọ́lọ́tù Luqman tí wọ́n bá ń gbà ọ́ níyànjú tí wọ́n ń fi ọ́ láti tí wọ́n ń wọ́ lágbára ẹ̀lẹ́ ẹ̀ ń tún ṣì ní kẹ́bi ìmọ̀ ẹ̀ sẹ́lẹ̀ kẹ́bi ẹ̀ pé kó pa nǹkan ní ìlémi Ọlọ́run kó ń ṣe ń tẹ̀mí Ọlọ́run ọba ìlẹ́jẹ́ Ọlọ́run fẹ́ ní tó onímọ̀ nípa rẹ̀ Ọlọ́run ní fọlá tó tẹ̀ ìhùmà má tẹ̀ náà méjèèjì o wọ́n sọ inú ìhùmà fi dúnìá màrú àṣùgbọ́n gbogbo dáadáa yìí ló sì sí wọn. wọ́n tẹ́bi ìṣẹ̀lẹ̀ ìlànà àná ojú ọ̀nà àwọn tó ń tẹ̀lé tọ́lọ́ ti ń padà sọ́dọ̀ Ọlọ́run ní kí wọ́n dé o súnmọ́ ilé yẹn mọ̀ lójú òkun àti wọ́n àtàwọn òbí rẹ ọ̀dọ̀ èmi ọlọ́run lẹ́sẹ̀ lè padà sí gbogbo ń tẹ̀sí ní ìsìnkú ìròyìn pa rẹ̀. ìyẹn ni pé kò sí ìbẹ̀rù tí ó wà nínú ọmọ tó fi jẹ́ kó fi tọ́lọ̀ ní àṣẹ ọmọ òfin pàtì tí wọ́n á ní ṣe bọ́lọ̀ ló ní àṣẹ láwọn òbí wa àwọn ọmọ kan náà fi ń sẹ̀rí lónìí. àdìjọ́ náà wọ́n nípasẹ̀ àwọn bàbá lọ́wọ́ o dápẹ́ ní bàbá mi fẹ́ ni kí n ra zoro èmi ọ̀rà o. ní sọmọtọ́ da sí bàbá ẹ dákun torí tọlọ́run ẹ jẹ́ àgbọ́yé ìtọ́lọ́run ọba ọba fẹ́ tó fi hàn sí ọlọ́run ní àfiyapa wọn àfiyapa wọn. táyàgbé yẹn lọ́dún wa sọ pé àwọn ọmọ yẹn ò sún wọn àwọ̀ ọmọ àti ẹ̀ tó sún wọn. ìbá àwọn ọmọ tó fi kalẹ̀ ní mugbó yìí yóò lásùn wọn nú wọn ọmọ tí ọ̀dọ́ yàgbẹ́ kí lọ lóso tọ́ bá ti ti wọ́wọ́ rẹ̀ ó ti mọ̀ látọ̀wọ́ tọ́ bá fẹ́ mọ̀ pé ó mugbó mu sìgá ọwọ́ làwọn ò fi mọ̀ àmọ́ aláwọn nǹkan tá a lè máa béèrè sáàgbé ya ṣe báyìí ṣe báyìí òun gbó mọ́ta rẹ̀ àbá àbó lẹ́sẹ̀ mọ̀ ọjà wà lójú àwọn ọmọ dáadáa nínú tá a kọ́ máa kọ́ ni ṣe báyìí ní ti torí ẹ̀ lọ́ọ́ pa gbogbo jáde jáde ti wọ́n náà tó ń ti bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá kó sànù fún wa ẹlẹ́ẹ̀kẹta tarbiyatul aulad kámójú táwọn ọmọ wa òfin ẹ̀sìn ọkọ wa níwà pé ká mójútó àwọn ọmọ ẹ̀rí lọ́pọ̀lọpọ̀ lónìí ọ̀pọ̀lọpọ̀ òbí wọ́n tókù tókù tókù àwọn náà tókù wọ́n ń pè wọ́n lójú ọ̀nà wọn ọ̀gbọ́n mọ́ tókù kaba kú ní ìsìn wọ́n ní ẹ̀wọ́ ọmọ tó lóun ṣe fídọ́ọ̀mù àáfẹ́ ní fídọ́ọ̀mù rẹ o òkú bàbá alágbájá tó kú wọ́n ní òkú lẹ o àbẹ́ni wọ́n ti sọ òkú látà náà ni wọ́n ní jọ́mẹ́jọ wọ́n ṣe gbogbo ẹ̀ papọ̀ wọ́n láwọn ò ní ṣe náà ó tún bá wọn ṣe gbogbo ẹ̀ subhanallah torí ẹ̀ ni o fẹ́ ṣe fídọ́ọ̀mù fọmọ ọmọ rí admission ní school wọ́n ní wo ó ṣe sùúrù lọ́dún ìní ọlọ́run kádàrá ni o èmi náà gbìyànjú o ṣùgbọ́n òkú bàbá tó ti kú bí ogún ọdún àwọn ẹ̀gbọ́n mi pè mí wọ́n ní nínú oṣù tí ń bọ̀ láṣẹ torí ẹ̀ gbogbo àgbàdo tí mo gún nìsín mo ti lọ dẹ́pọ́sìtì lọ́dún máa lọ àtẹlẹ́dùbọ́ nígbà tẹ wá ṣe gbogbo ìnáwó tán sójú máa bí ọmọ ọmọ rẹ lọ́wọ́ wà lẹ́kùn lóko báyìí ọmọ náà wà lọ padà wà lọ yabó rán ọwọ́ adá ọ̀ràn wà lè fún ọ owó tó fi wá ń tẹ́ràn ojú owó màálù àtòwé ìbọn lọ tẹ́fọ́ ọmọ tó ọ̀kọ́ lẹ́kọ̀ọ́ ilé tó ọkọ́ tẹ́fọ́ ẹ dákọ́ àwọn ọmọ alẹ́ ká tó àwọn ọmọ wa ní ẹ̀kọ́ ẹ̀sìn báwo ni wọ́n ṣe mọ ọlọ́run ká tó àwọn ọmọ wa báwo ni wọ́n ṣe nífẹ̀ẹ́ àdéhùn Muhammad sallam ká kọ́ àwọn ọmọ wa báwo ni wọ́n ṣe mọ àwọn sọ̀hábà àwọn ẹni ire wọ́n ṣe mọ ẹ̀sìn wọn dáadáa ẹ̀kọ́ tí ń lọ láyé ká wọn ẹ̀kọ́ iṣẹ́ ọwọ́ ẹ̀já kọ́ wọn báwo ni wọ́n ṣe lo ìfísí ayé tó fi sórí ire ìjà kan ọmọ wa tá a ta bàbá ọ̀ráyè ìyá náà tó fi sàjàpá lọ ta lọ́kọ̀ ọmọlẹ̀ ó fi ilé ẹ̀kalẹ̀ fún ọmọlẹ́yìn pọ́ọ̀lù tọ́wá tó mọ́ mójútó ọmọ ẹ báyìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ míì tó ti pé ó kò ní mùsùlùmí tó padà lọ ń jẹ ṣe ẹ̀sìn kìrìsìtẹ́nìtì torí fún ọlọ́jà síbi tí ọ̀yẹ́ kan já sí ni ọmọ bá níbi tá a ṣe ibi téèyàn gbélé èèyàn ṣe ìjọba tó lọ gbé ọkọ náà wá irú rẹ̀ náà ni kàlámù. èmi tó ẹ pé bàbá rẹ mùsùlùmí ni mí àzọwọ̀ ọ̀dádì ń bọ́lẹ̀ fi mí sí pé kí gbé ẹ̀jẹ̀ àmójútó àwọn ọmọ wa dákun torí tọ́lọ́ tá a bá ní gbogbo àwọn wà tí ọ̀dà ẹ̀dákun ẹ̀já kọ fún wọn ọ̀pọ̀lọpọ̀ òbí yóò rí wà tí ọ̀dà lára ọmọ ẹ̀ yóò ní yẹ kí ni káre á ó ti wá di ọmọkùnrin wáyé ọmọ ẹgbẹ́ yá bí ẹyá ní ọjọ́ ẹbí bàbá ẹ lọ́jọ́ ọ̀rẹ́ bàbá bàbá ọ̀daràn ẹ́ gbogbo ọmọ ẹ ti gẹrun àtiwọn náà ló fi jọ gbogbo ara lọmọ rẹ kó tà àtiwọn náà lè jọ gbogbo wa bú wọn ni ọmọ tí kìnnìkan bá bí ní kìnnìkan náà níjọ tẹwàá rẹ wá nù ìwọ ya tọ́n sọ pé wo wàhálà bàbá ẹ̀ pọ̀ wàhálà bàbá ẹ̀ pọ̀ bàbá rẹ̀ fi ọmọ pé ajá àsìn onímọ̀ ehoro sí ilé bàbá alágbájá ẹ̀ ọmọ àgbà làwọn ọmọ yìí ìyá àgbà ni wọn náà ìyá ìgbà òun ni wọn náà mo ti máa ń sọ fún wọn náà aláṣọ tí ọba lẹ́nu tó ọba wọn mọ́ máa wọlé kó sínú lọ́lọ́nù ó sì wòye tó balẹ̀ tó ọba débi táwọn ẹgbẹgbẹ́ wà ọ̀la ni o àti wọ̀ rẹ nìkan gbé ọ ni àwọn ọmọ kó fún ọ ni Ah, wo ọ̀kẹ́lẹ́ nígbà ní ọkùnrin tó pọ̀ bìnrin o ẹyọ kan orí ẹ̀ ti ẹ̀ o mọ́ gbàrà sábọ́ kùnrin o mọ́ ṣe gbàtà ò tẹ́ gbà tó tiẹ̀ jẹ́ pé ó mọ bìnrin nígbà tó bẹ̀rẹ̀ sí ní takókò ọ̀yàn làwọn ìyá rí ọ̀sán àlùsí gbélé lórí àwọn ìkàn tí ọ̀gbádùn ìkàn lọ́sẹ̀ ìgbélé lórí àwọn búrẹ́dì búrẹ́dì ìranù lọ́sẹ̀ ìgbélé lórí wo e, èyí ń sábó ń bàárà o àwọn máa bá ń dọ́kọ̀ pẹ́ ẹ̀rín ni o wọ́n lé ọmọ ẹ̀ káàkiri ọmọ ti sọ búrẹ́dì kalẹ̀ wọ́n lé káàkiri èyí ní ìfẹ́ ọ̀nì ẹ̀rẹ́wẹ̀ bára ìdàsọ̀ ń jáde ah. ọsọ bẹ́ẹ̀ lónìí ọsọ bẹ́ẹ̀ lọ́la ńgbà ọ̀padà yọ kó wọlé ìtọ́ máa ti ń padà ń ta pé o bọ́mọ ti eru torí lóru ti kùn sẹ́mọ̀ kó pé wáyé bọ́dá lágbájá náà ni ìwọ ọmọ ìlú ti afẹ́ tú mi o ó dìgbà tí bọ́dá lágbájá gbà kó tó mọ̀ wà nú ẹ̀sìn gidi ẹja mójú wa ọlọ́run tí ọlá rẹ̀ ga ó ní wàlẹ́dínà àmọ́nù àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo wọ́n tẹ́bà á jìhùn dòrì yẹn tó ń dáwọn àrọ́mọdé ọmọ wọn tẹ̀lé wọn bí ìmáàní pẹ̀lú ìgbàgbọ́ alihakuna bí ìhùn dòrì yẹn tàwọn ọlọ́run dáwọn ọmọ àrọ́mọdé ọmọ wọn á fi lé bàbá wọn á sì ní jẹ́ kankan ó ṣègbè nínú gbogbo tẹ́ wọn tó ti fún wọn sí rọ́ọ̀tù tó rò nìyẹn wa àti pé àdúrà táwọn olùgbàgbọ́ òdodo ń ṣe tọ́lọ́ ni wọ́n máa sọ pé rọ́bánà hábìlánà min azwajina wa dhurriyyatina qurrata a'yun ọlọ́run látara àwọn àyàwó àtàwọn àwọn ọmọdọ́mọ wa ìtúkọ ojú kò sì ṣe wá ní aṣáájú rere fáwọn olùpayọ Ọlọ́run ẹlẹ́ẹ̀kẹrin saudiya ìgbé ilé ìgbésí ayé lọ́kọláya ó yẹ kó jẹ́ sẹkẹnu wàmáwájàtún wọrọfúnà ìfọ̀kànbalẹ̀ ìfẹ́ àti ìkẹ́ ló yẹ kí ìgbésí ayé lọ́kọláya orí kò yẹ kó jẹ́ nítorí pọnà ọba ìlẹkẹọlá ó nínú àmì wọn Ọlọ́run lòún dání lọ́kùnrin àtòbìnrin nítorí kí ẹ̀yin tẹ́ jẹ́ ọkùnrin kẹ́ lè máa fọkànbalẹ̀ sára àwọn àyàwó yín òun ọlọ́run fi ìfẹ́ àti ìkẹ́ òun fi sáàrin yín ìwọ obìnrin tọkọ rẹ bá ti ń wọ ilé lókèèrè tí ó tètè máa wọlé èyí tí ìkẹ́ kọ́kọ́ o èyí tí ìṣe ìfọ̀kànbalẹ̀ kọ́kọ́ kò sì tí ì fi ọkọ rẹ nínú ọkàn rẹ torí pé tọkọ bá ṣe wàhálà lọ tọ́ bá wọlé ọyọ kọjá nígbà pé nígbà tí ó dọ̀dọ̀ ṣe báyìí kọ́ wá fọkànbalẹ̀ sọ́dọ̀ rẹ ṣùgbọ́n tó wáyé pé ti wá di aláburú gẹ́gẹ́ bí àlùkò báyìí àbọ̀ṣe ròyìn ìyàwó jẹ́ ó ní má àtúbù tó má áwì ìlàbẹ̀ ìdí nǹkan yìí dàtúhù làkàrùn ó ní ti bá nàgbà láti mọ nàgbòrò ayé lọ nítorí wá fẹ́ẹ́ padà sílé tó ti pèsè ìtọ́nà obìnrin òní bẹ́ẹ̀ ṣètọ́nà ilé tíṣẹ́ ìtọ́nà obìnrin bá wà bọ́kọ bá jáde níbi twenty five o'clock rọ̀lẹ́ aago mẹ́wàá lọ kóòtù wọlé o aago mọ́kànlá lọ kóòtù wọlé ń wọlé bá yọ̀ọ́ rárí wọlé yàrá àbùsùn ẹ̀ yóò tilẹ̀kùn pa ni torí pé mọ̀ pé ẹ̀hàn náà bẹ́ẹ̀ ẹlẹ́kẹrú ó ti wẹ̀ ó ti bọ́ta ó ti fowó sórí tábìlì fún ọ subhanallah nígbà tí ìyàwó ọba ti jẹ́ ìfọ̀kànbalẹ̀ nù lè níwọ̀ ìyàwó dákun jẹ́ ìfọ̀kànbalẹ̀ fọkọ rẹ̀ bákan náà nínú rẹ̀ ẹlẹ́kẹrù ni al-musawatu fil huquqi wal wajibat ọlọ́run ọba ilé kíọ́lá ti wálé tó pé àwọn ìwà àtàwọn ẹ̀tọ́ ojúṣe tá a ní láàrin ara wa á mójútó dáadáa á ṣe dọ́gbandọ́gba mbẹ̀ torí pé ọlọ́run ọba ilé kíọ́lá ní dáadáa tí ń bẹ fáwọn ọkùnrin táwọn obìnrin gbọ́dọ̀ ṣe sí wọn náà bẹ́ẹ̀ làwọn ọkùnrin náà ní dáadáa táwọn náà gbọ́dọ̀ ṣe táwọn ìyàwó wọn ìwọ ọ̀nà fún ìyàwó rẹ ọ̀dà àbòbò ìyàwó rẹ ó sùn gbáà rẹ ó ń mójútó dáadáa ó fún ànúbàdùn ìyàwó rẹ náà pọ̀rọ̀ sí ọlẹ́nu kalẹ̀ gbogbo tó o bá fẹ́ dáadáa tí o ẹ̀fà sáti ọlọ́wà àti tàbí tuntun yọ pọ̀rọ̀ sí ọlẹ́nu bẹ́ẹ̀ gbogbo tó o bá fẹ́ yóò jìnà sí gbogbo àwọn ìwọ̀ yìí ẹ jẹ́ ká mọ̀ fúnra ara wa dáadáa bákan náà ọlọ́wọ́n fẹ́ ilé kí ọlọ́fẹ́ ká bá àwọn obìnrin àwọn ìyàwó àtàwọn ọmọ ọlọ́fẹ́ ká bá wọn lò ọlọ́ni wa'ashiruhunna bil ma'ruf ẹ bá wọn lò pẹ̀lú dáadáa torí kó tẹ́tẹ́ ẹ lè kórìíra wọn bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ ti kórìíra wọn nǹkan ọba ìlú ìjọba kórè tọ́pọ̀ ọ̀padà wá sáà gbogbo àtàjọ sí ọlọ́run eléyìí ni tó fi ẹ̀sìn ọlọ́run bá pè wá o ẹ bá wa pé àwọn tó ṣe pé bọ ń bà orúkọ ìsìláàmù ìsìláàmù rere wá síbi ìwà kí ni títí o wá sàlàyé fún wa ọlọ́run bá yìí níbi tó pè wá fúnra ara wa bá tún ṣe ṣe rere dáadáa sáwọn mọ̀lẹ́bí bá a ṣe ṣe rere láàrin ara wa ìní ìṣẹ̀rí àsìlámù tó pè wá sí bá a ṣe ṣe ní àdúgbò ṣẹ̀rí àná tó pè wá sí bí ó ṣe wá jẹ́ torílẹ̀-èdè papọ̀ gbogbo ẹ̀ ní ṣẹ̀rí àpè wá sí èwo làwọn wá ní tí wọ́n fi wá lọ sórí rédíò tí wọ́n ba ìsìlámù jẹ́ tí wọ́n sì ń ba àwọn mùsùlùmí kan tí wọ́n ba àwọn jẹ́ torídéédé àwọn tí a jẹ́ mùsùlùmí ẹ̀jẹ̀ á dúró tiẹ̀ sí wa dáadáa pàápàá jùlọ tó tún wá dúró ti súnà nẹ́bí sọ́lẹ̀m oríire ní fún dúró ti súnà nẹ́bí sọ́lá dáadáa àwọn tí àwọn èèyàn tí wọ́n máa sọ gbogbo tí wọ́n máa sọ yẹn wọ́n máa sọ wọn ò ní yé máa sọ sálì kìí àmọ́ ọlọ́wọ́n ọba ìrìnkẹ́ ló fi dé torí báyìí sọlá fi jókòó yé wa bẹ́ẹ̀ pé àwọn kan ò níyẹ̀ wọn ò ní gbò wọ́n máa dúró lórí ẹ̀sìn ọlọ́wọ́n ọba ìrìnkẹ́ láti wọ́n máa hàn lórí rẹ̀ ètè eléte ọ̀rọ̀ ọlọ́rọ̀ ìyẹpẹrẹ gbọ́fẹ́ yẹpẹrẹ wọn kò ní mì wọ́n títí kò ní fún wọn kò lórí ẹ̀sìn ọlọ́wọ́n ọba ìrìnkẹ́lá wọ́n bùṣùrọ̀yàtì ni nínú àwọn ìró ìdùnnú nípa dáni sọ́lọ́m ti sọ kalẹ̀ bí ń tẹ́lẹ̀ òun náà lélẹ́yìí wọ́n ti fọ́kàn rẹ̀ ọba jẹ wọ́n ti banújẹ́ òfin ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ́kẹ̀ ọlá òun náà ni yóò borí báwọn èèyàn bá náwó tí wọ́n nára tí wọ́n náwó àdá tí wọ́n ṣe gbogbo ẹ̀ ọlọ́run tó máa tẹ̀kún àlehìn hásírọ̀ ọlọ́run ló kojú ti kíni o yóò tún padà jẹ fún wa bọ́lá wọn bá ti sọ́ni àbí Allah subhanahu wa ta'ala kọ́lọ́dà kùn sànú tẹ́lẹ̀ àtẹnìkọ̀ọ̀kan wa orílẹ̀-èdè nàìjíríà dákùn mọ́jọ́ dàrú o gbogbo àwọn tí wọ́n ń sáré tètè bórílẹ̀-èdè náà ti dàrú ọlọ́dàkùn bá ní fún wọn sóoru ọlọ́dàkùn abẹ́ ọ ìpínlẹ̀ ọ̀yọ́ mọ́jọ́ dàrú ìbílẹ̀ ìlú sẹ́yìn mọ́jọ́ dàrú ìbílẹ̀ ẹ̀dùnkọ̀ fún wadàkùn mọ́jọ́ dàrú gbogbo ẹni tí ó wọ̀bẹ̀ tí ó dàrú ọlọ́dàkùn mọ́jọ́ wọ̀bẹ̀ láíláí ìlú sẹ́yìn táwa ọlọ́dàkùn ìfọkànbalẹ̀ ọlọ́dàkùn jogún ẹ̀ fún wa ń bẹ̀ ìfàyàbalẹ̀ dàkùn jogún ẹ̀ fún wa ń bẹ̀ jíjẹ mímu wa dàkùn tí ó rọrùn fún wa ń bẹ̀ ọlọ́dàkùn mọ́ kóró wa mọ́ wàhálà wa gbogbo ẹni tí bá ń dúró tí ń ṣiṣẹ́ tí ń ṣe wàhálà lórí pé ìlú sẹ́yìn ò ní wà ní fọkànbalẹ̀ ọlọ́ba ni wọ́n ń sòrò tí wọ́n bá láwọn ò ní gba sùúrù ọlọ́run kó pé ète wọn gbogbo aburú wọn panigbé wọ̀ wọn kọ́ balẹ̀ gẹ́rẹ́jẹ́ dákun olórí ìsẹ́yìn dákun já wọn bẹ pẹ̀lú kọ̀kàbalẹ̀ jẹ́ wọn wú akọ̀kàbalẹ̀ ọlọ́run gbogbo àti wọn darí náà já wọn bẹ pẹ̀lú tí fi ọ̀nà halali jẹnu wa dákun bá lékún halali lórí wọn gbogbo ẹni tí haram jẹ́ ọlọ́run dákun bá haram kó lọ halali tó péye tó lóore dákun bá nípa pààrọ̀ fún wọn gbogbo lọ́kọ̀ọ́láyà kí tí wọnú gbèsè ayé wọn tí dàgbèsè lọ́kọ̀ọ́láyà rúkọ̀ọ́lá dákun